2024, the low hanging fruits. What can we do to make 2024 better for us all? My name is Binga Oreshig. I'm still the man you just have to love. Good morning and have a beautiful 2024. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jẹ́ abọ́ ká. Ah, á tán. èso dáradára ti adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́n ká. àti so àjàrà. bọ́ọ̀lù gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́n la ṣe pàgbo yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n o tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh aláṣetò tó kúnjú owó ó dún òun tán gbinrin programs full of wisdom o oh. na fresh is the fresh papa mama my brother my sister make una dey care am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń túni láyé tò àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh. ó dùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun fresh fm abẹ́òkúta one oh fresh fm 107.9, oh seven ó yá kíni eh, kàròyìn <laughs> kàròyìn. <laughs> Eh, eh, ṣé ìwọ wá ṣeré ń bí ni <laughs> ìwọ mọ ìwọ mọ ròyìn kà ó wá ṣeré ń bí ni. ẹ ah, ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wà á kí yín happy new year ètí ọba ń lé ètí ọba lóko àkọ́kọ́ rú ẹ̀ fọdún twenty twenty four ọdún twenty twenty three òun la rà kẹ́yìn lórí ètò yìí tuntun ọ̀ṣàrà tí a la lọ́ọ̀nù tí a rọba kódà <laughs> ẹ bá ń gbọ́ ṣáná wọlé. ẹ gbọ́ra ara ẹ̀ bó ṣe ń dún. lónìí ràbájú. tí wọ́n bá ń tú ọ̀rá lára nǹkan wọ́n ń tú ọ̀rá ń tú ọ̀rá lára twenty twenty four. Ah, ó kọjá kàsí ara kódà ah. àwọn ọjà fi kán tí mò ń gbọ́ nú ọdún yìí ah. ọdún yìí á pé wa. Ah. ọdún yà á sàn wá ọdún yà á sàn wá fọhùn àánú lùtẹ sínú ẹ ohun tí mò ń wò yìí ìwọ olùgbọ́ mi tó fẹ́ para rẹ hmm. lọ́dún tó kọjá hmm. <laughs> Hmm. ọdún tuntun lélẹ́yìí ṣé orí kó ráàánú gbà ọdún tuntun yẹn ló dé yìí ọdún àwòdámi ẹnu ọdún àyípadà tó lọ́ọ̀rìn àyípadà tó nítumọ̀ àwọn nǹkan wọn ni ìpèníjà ìṣòro eléyìí tí ó gbẹ̀mí rẹ lọ́dún tó kọjá eh. ọdún tuntun lélẹ́yìí fèsì tuntun rèé lágbára Elédùmarè àjọ jẹ mùdùmùdù ẹ̀ àjọ jẹ tọ̀ ìtọ̀ yìí yẹ o ẹ kú ojúmọ́ káàbọ̀ sórí ìròyìn etí mm. ọba ńlẹ̀ etí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta aláwìyé bò ní. wọ́n ní kí wúrà kó tó dán mm. yóò kọ́kọ́ gba inú iná kọjá ni. nítorí wípé <laughs> kò sí ohun tó jẹ́ pé yóò dùn tí ò kọ́kọ́ ní rí bákan bákan hmm. wò gbèsè ayé rẹ ní ọdún tó kọjá twenty twenty three hmm, kó o wá wo àwọn ibi tó kùdìẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ sí hmm. kó o wá wò ó pé ibẹ̀ ló ti ṣe àtúnṣe torí wípé wọ́n ní ìta àkọ́kọ́ kì í fọ́ni lẹ́pọ̀ lẹ́ẹ̀mejì ó wàá wo ibi tí ó ṣe àtúnṣe ẹ̀ bẹ́ẹ̀ ṣe bá sì dání rèé a máa ń tungun ni ọdún twenty twenty four yìí ọdún ìlọ́rọ̀ wa ni ó jẹ́ lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba ẹ bí gbogbo ẹ̀ bó tilẹ̀ hùn kó máa lé koko tó mm. ìwọ́ọ̀rì tiẹ̀ ṣe ah, lọ́gbàá ọlọ́run ọba àdúrà pé kínní kan ariwo tẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń pẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń kú lẹ́ẹ̀dínkù ni hmm. tá a máa pariwo nàìjíríà dá kínní kan ṣe kínní kan kínní kan kínní ṣé wọ̀ ni ṣé wọ̀ ni hmm. ṣé wọ̀ ni hmm. nàìjíríà ṣé wọ̀ ni o mọ o mọ gbàdúrà yìí pé ọlọ́run jẹ́ mọ rí tèmi ṣe o ah, jẹ́ mọ rí tèmi ṣe o bá ti pé oníkànga o bá ti ń pé ìlú òdà ìlú òdà nǹkan kan ṣẹlẹ̀ yìí àwọn tí wọ́n ń ṣílé ń ṣílé. bẹ́ẹ̀ ni ah, kódà àwọn onítìrìnà nǹkan ń jà lọ́wọ́ báyìí. ibi mo ti ṣiṣẹ́ níj kẹta mc hmm. ilé ni ọ bá ilé ó kọjá ni, ó kọjá kú òǹbẹ. nínú nàìjíríà àtàríjọ wa yìí. ní kódà nínú abẹ́kúta tá a wà yìí. kábíyèsí ọlọ ó kọjá yóò bà yẹ yàn. ó kọjá hmm. ah. bẹ́ẹ̀ sọ̀hún. ee olúwa mo dá tèmi kọ. ọgbọ́n ilé àwòṣí fìlà. mọ àwọn ọmọ ilé àwòṣí lásìkò yìí. ilé àwòṣí fìlà tó gbòòrí sókè báyìí tí fìlà ó sì jábọ́. èèyàn èèyàn kan lè fìdí jọlẹ pé tó olúwa. ó máa pè é kínní kan kan ò dá kínní ọkọ̀ ọkọ̀ hmm. bọ̀gìnì ni òkè sọ́kọ̀ wípé òní kìnìún. Eh, eh, oní tiẹ̀ bá rọrùn sí i oníyàrá ìbẹ́tọ́ oní tó ń ṣe èéfín <laughs> kùlà. àwọn kan alákàbà aláfi àkàbàgùn. mo rí kan ẹ̀mí <laughs> ara bíbù má ṣe ọ lọ́mọ pé lọ́dún lọ́dún ah, ń bá wọn lò. Ah, àmì àmì oníkẹ́ ṣe ah. bóyá jẹ́ nìyẹn o ìwọ sáà máa gbàdúrà hmm. kó o sáà máa fi tọ́lọ́wọ̀n ọba síwájú nínú gbogbo ohun tó o bá fẹ́ ṣe. a kó àmójúbà wa o hmm. àwa náà kó àmójúbà yín torí wípé <laughs> ìgbà tá a bá rí ni báyìí òun náà làárọ̀ ẹni hmm. ìròyìn etí ọba nílé etí ọba lóko àkọ́kọ́ ọrú ẹ̀ lọ́dún twenty twenty four ìbéèrè ọjọ́ míì ni òun hmm. nǹkan lè fẹ́ béèrè pé àtàlà àwọn ló kọ́kọ́ kàrọ̀ etí ọba nílé lọ́dún twenty twenty four ó pé oníkànga àtàláwìyé ni ìbéèrè ìjọ rẹ̀ àti sí àti sí ilé rẹ̀ mo sáìn sí wọlé lábala kókó kókó kókó ìpínlẹ̀ tó jáde láàárọ̀ yìí hmm. nínú ìwé ìròyìn pọ́ǹchì níbẹ̀ ò ní mo ti rí eléyìí o tó ń sọ wípé gbèrú díẹ̀ ní fẹ́rẹ́rù kó bẹ̀rẹ̀ lórí pọpọ ṣinṣin ti ọdún tuntun ìbádà o kẹ́ ẹ bá wọ wá ìyanjú ayérayé sí ìpèníjà eléyìí tó ń kojú ètò ọrọ̀ ajé àwọn ọmọ nàìjíríà ni wọ́n sọ fúnjọba àpapọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pọ́ǹchì. ìwé ìròyìn daily independent òun ló mú eléyìí wá láàárọ̀ yìí ¡Anda por la tinubu ti sọ̀rọ̀ ó ní màá ṣiṣẹ́ takuntakun o láti rí wípé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà péré láàrin ni màá ṣe gbogbo nǹkan èèkan ò ní jù kan lọ bí ìtọ́ ọlọ́fàmọ̀jọ̀ ní í ṣe daily independent ló mú wa ẹ gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn the punch yẹn lèmi sì wà hmm. níbẹ̀ ó ní mo ti rí àkórí yìí o ó wà lójú òpó ìròyìn platform times náà tó ń sọ wípé àtìkù rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilé wa wípé ẹ bá wa gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó ṣe sàn án láti dábọ́ láti gbógun ti ìpani nípakúpa mm, ní mm. ìpínlẹ̀ plateau mm. àtàwọn apá abòmíì ṣe akọgun báyìí ló tó fi ṣe ogun rán bó bá di kápájùbà ọkọ òun àdálà bẹ̀ lọ́wọ́ ẹ̀ platform times ni mo ti rí. ìwé ìròyìn Vanguard òun ló mú ìròyìn eléwà o torí dadi jí o dadi jí o tiwa kan náà ìyẹn bàbá adébóyè tó máa ń sọ̀rọ̀ ń bì ó ní kí wúrà tó dọ́sẹ̀ yóò kọ́kọ́ gbanú iná kọjá ó ní nàìjíríà yóò yóò kọ́kọ́ gbóná girigirigiri ní òkú hmm. kó tó di pé yóò wá tutù bíi búlọ́ọ̀kù eléyìí tó jẹ́ pé ó ti gan pa bàbá adébóyè ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. lójú òpó ròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ó lèmi náà ti rí eléyìí o látọ̀dọ̀ àjọ tó rí sí àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti gbogbo ará ìlú PCRC lábẹ́ alága venerable Dr. Samson Kúnlé Pópóọlá SKP sọ̀rọ̀ wọn ni ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn akínyìn o ẹ kú ọdún tuntun ọ̀rọ̀ àmọ̀ràn yẹn ni pé apá abo ló ti ṣubú lọ́dún twenty twenty three mú ìgbésẹ̀ tó mọ́yán lórí kí àṣìṣe àtẹ̀yìnwá kó bá máa tún jẹyọ tòjú tẹ̀yìn lu ohun kan náà ló fi ń fọ̀ ẹnìkan náà eléyìí tó jẹ olórí fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ níbẹ̀ comrade Adeniyi Amusa táwọn èèyàn mọ̀ sí Awíkókó náà sọ̀rọ̀ ní ẹ̀yin ọ̀dọ́ o ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ egbògi olóró mímu ó ó ń dàbàrú ọjọ́ ayé ẹni ní ìgbésí ayé ẹni ní ẹgbọ̀n o lójú òpó ròyìn tropic reporter. ìwé ìròyìn the pan, eléyìí tó jáde láàárọ̀ yìí ló mú ìròyìn oríire ìwà wọn ní ibùdó ìfọpo ti Port Harcourt òun ló jẹ́ pé wọ́n má ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àwọn iṣẹ́ lọ́yẹ̀ wò ìyẹn lọ wò wá òun ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí o wọ́n ní ìpínlẹ̀ Rivers àti àwọn agbègbè rẹ̀ òun ló jẹ́ pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gba epo láti bẹ̀ láìpẹ́ láì jìnnà oríire gbáà ni punch ló mu wá ẹ gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn di punch yẹn náà lèmi tún ti rí eléyìí tó sọ wípé bàbá eh, jẹun gbé kò yẹ ká jẹun gbé hmm. ẹgbẹ́ òṣìṣẹ́ nẹ́ẹ̀sì sọ̀rọ̀ ó ní ìjọba àpapọ̀ wọn ò ṣe òtítọ́ pẹ̀lú àwọn ìlérí tí wọ́n fẹnu yẹran sọ́bẹ̀ fún wa lọ́dún twenty twenty three kí lórí tó fi wí punch ló mú kúlẹ̀kúlẹ̀ bọ̀. eléyìí náà ìwé ìròyìn the guardian ní o gómìnà babájídé sanwó-olú òun máa ti rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ìpínlẹ̀ èkó ó ní ẹjẹ́ ní ìrètí ológo tá a bá fi lè ní ìrètí wípé igi tá a gé lórí tó bá ti lè gbóòórùn omi yóò máa rú gọ́gọ́ jáde ẹjẹ́ ní ìrètí yóò dà kò sí wàhálà rárá ẹ lọ fọkàn balẹ̀ ẹ gbọ́ The Guardian ló mú wá láàárọ̀ yìí. ojú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ ìmẹ́lẹ̀ ìwà o tó ń sọ wípé lórí ọdún tuntun ọdún twenty twenty four ẹ jẹ́ ká jọ wò ó àròyé àti àròjinlẹ̀ níkàlì ọdún twenty twenty three eléyìí tá a lò lọ ó jẹ́ ọdún kan o eléyìí tó gbóná yakin tó gbóná ritiriti káàkiri àgbà ńlá ayé àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé ló wí bẹ́ẹ̀ kí wọ́n rí à ń fà á bọ̀ ẹ lógún ju àbẹ́jọ kí gbénu sà pen pushing ló wà. ìwé ìròyìn Nigeria Tribune òun náà mọ̀ mú wá o ọ̀pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tí bíṣọ̀bù Oyèdépò ti ìjọ winners táwọn náà fi síta fún ọdún twenty twenty four Nigeria Tribune òun ló gbé ìyẹn náà jáde láàárọ̀ yìí ẹ farabalẹ̀ ẹ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nínú ìròyìn wa láàárọ̀ yìí. ojú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí ni mo padà sí o mm. níbẹ̀ o ni mo ti rí àkórí kan o tó sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa ti ń pètèpèrò láti pèsè ó kéré pin ohun àmúṣagbára iná ẹ̀lẹ́tíríkì eléyìí tó lọ bí wákàtí mẹ́jọ tó dúró digbí láti taburú jí àwọn okòwò kéékèèké àti alábọ́ọ́dẹ́jì lọ́dún twenty twenty four platform times ló wà. ìwé ó ròyìn the guardian òun náà mú ìròyìn eléyìí wá ìpínlẹ̀ kánò ló gbé mi lọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n mọ̀ ya wọ ìlú kánò wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ wọ́n ń wojú ọlọ́run ọba pé ọlọ́run ọba àwọn ń béèrè fún ìtọ́ni rẹ̀ àti ìfọwọ́tọ́ lórí ọ̀rọ̀ àti borí gómìnà Abba Yusuf ìyẹn nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí. wá wò ó ò ní wọ́n ń sọ fún àgbàlagbà kò yẹ kágbọ̀ máa ṣàyànjú rẹ̀ pé ẹ̀yin ọmọ kílẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn mm-hmm. mo wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí tó ń sọ wípé ẹ dẹ́kun àti máa ṣe àyànjú rọ̀ sáwọn nǹkan eléyìí tó tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ Peter Obi ló sọ fúnjọba àpapọ̀ ilẹ̀ wa bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch. eléyìí ìwé ìròyìn The Nation ní ìpínlẹ̀ Rivers ló gbé mi lọ kì í rò ti yẹ̀ lójú òkú hmm. bèbí tó ti ṣẹ́jú o nígbà tí ẹni tó jẹ́ olùkú gómìnà ìpínlẹ̀ rivers ìyẹn ẹni tó jẹ́ pé òun ni gangan òun ni wọ́n ní igun kan òun ló léwájú ilé ìgbìmọ̀ asòfin lápá igun eléyìí tó jẹ́ pé wọ́n ní ìfọkàntán sí gómìnà fùbárà ó má ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ó ní kódà òun ò tiẹ̀ ṣe asòfin mọ́ òun ti kúrò nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ rivers òun ò ṣe nǹkan kan mọ́ àti spíkà àtọmọ ilé ìgbìmọ̀ òun ò ṣe nǹkan kan mọ́ ó ti kọ̀wé ó ti fipò rẹ̀ lẹ̀ ẹgbọ́ the nation ló mú wa. ìwé ìròyìn the punch ló mú eléyìí wá ìpínlẹ̀ Ògùn ni mo wà níbẹ̀ òun iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ń ṣèlérí láti wú ẹgbẹ́ òkùnkùn ṣíṣe láti wú ti gbòǹgbò ti gbòǹgbò àtàwọn ìwà kátikàti ṣánṣán míì láwùjọ the hmm. punch. eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn òun la kó wá sínú ìròyìn wa etí ọba nílé etí ọba lóko àkọ́kọ́ ọdún ẹ̀fọ́dún twenty twenty four hmm. tẹ́sí gbádùn wa dáadáa láàárọ̀ yìí ẹ jẹ́ atara ṣàṣà ká tún lọ polówó ọjà ìpolówó wa àkọ́kọ́ náà ni lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko gbogbo àkọ́kọ́ àkọ́kọ́ ni èjì lónìí aláwùyé federation akínyẹmí ọlátó ìṣọ̀lá oníròyìn ló ń kì í pé ẹ káàárọ̀ ẹ ojúmọ́ happy new year. èmi ni olú olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè kànga mi rìpákéjì lọ́dún tuntun. ẹ sáà má jẹ ògbẹ náà. <laughs> ẹjúmọ́ ọkọ ibà ó mà ti rògo ibà ti rògo lọ́wọ́ ẹjúmọ́ oògùn ibà àbàràjì pépé tó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. oògùn ibà ẹtùpà ní kòló dáradá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹtùmà ọkọ ibà òun ni ẹ lò ó ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é rí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bá ti rògo ibà eh, eh. ti rògo lọ́wọ́ ezuma oògùn ibà Are you ready to unlock your potential and take your career to the next level? Look no further. Aptech Oshogbo is here to help you soar. With over 1,300 learning centers worldwide, Aptech is building the future innovators of the world. Take a chance to apply to join this incredible journey at our Oshogbo Center. We offer a wide range of courses in data science, AIML, cybersecurity, UIUX, mobile, and web application development. There is so much more. Whether you are looking for a short-term skill enhancement course, Aptech has got you covered. Here's the best part. Enroll in our career courses in software engineering, network security, or multimedia, and you can transfer the credits to prestigious universities in the UK or the UAE to complete a bachelor's degree for a year. You can also enjoy 30% scholarship at our Oshogo Center. Our state of the art facility offers high speed internet access and we provide accommodation options. Don't miss the opportunity to shape your future. Aptech is located at Dada Estate, Oshogo. Call or WhatsApp us 0912 848 5866 or visit www.aptech.ng. Aptech Oshogo, your gateway to a brighter tomorrow. tomorrow. oore olúwa tó di àkàkà tán nílé iṣẹ́ ias kò ṣèyìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ̀ ń fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ púlọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà pọ́kùkù tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà àpọ́kòkò ṣòkòtò rò ní ìkọjẹ́ òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé àti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tuntun já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí ẹ pè zero nine one three nine zero one one two five five. ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún twenty twenty yìí máa wò. Unleash the potential of information technology. Equideco Academy presents the Tech Scholarship and Intensive Skills Acquisition Training. Join the January cohort. Learn full stack software development, front end development, back end development, UI and UX design, agile management, data science and analysis. Come and experience the power of cloud computing, cybersecurity, and lots more. Lots more. It's going to be a holistic experience. Hurry up! Enroll today at Equideco Academy at 18 Lalubu Street, K Plaza, third floor, Okeliwo, Abeokuta. Class resumes on 8th of January 2024 for a duration of six months. Say goodbye to vulnerability as you You'll be involved in real life projects, job interview preparations, life courses, flexible learning, tailored programs to suit you. For more inquiries, please call 0807 057 0824. Please note there's a 50% discount for the first 10 applicants. The next 10 will get 25% off, and there are limited slots available. Rush to secure your place today. Equideco Academy. Secure today, secure today sure tomorrow. tomorrow. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. yes òní electronics ilé iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi tẹlifíṣàn refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind at new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròyìn wa lẹ́yọ kọ̀ọ̀kan èjì èjì láàárọ̀ yìí bí wọ́n ti tẹ̀ wá lọ́wọ́ ìwé ìròyìn daily independent ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ ìròyìn mi àkọ́kọ́ láàárọ̀ yìí níbi tí ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bàbá ti sọ̀rọ̀ ó ṣe àwọn àlàyé àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tó sọ lórí ọ̀rọ̀ eléyìí tó sọ fún ti ọdún tuntun ọdún 2024 bàbá ṣe àlàyé pé òun tí yóò jẹ́ àfojúsùn òun gẹ́gẹ́ bí 2024 yìí pé lẹ́yìn twenty twenty four òun ni láti ṣe iṣẹ́ takuntakun láti rí i pé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá òun ló jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan kan náà lórílẹ̀-èdè nàìjíríà yìí onípínrẹ̀ láàrin tí kò gbọ́dọ̀ jù kàn bíi tọlọ́fọ̀mọjọ òun lòun ó ṣe ọ̀rọ̀ òun ó ṣe àlàyé òun ní ìgbàgbọ́ wípé ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó bá jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ wọn fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa tí ò ṣe ọ̀nà ayé ayédèrú ni wọ́n fi ní wípé oníkálukú ó gbádùn ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn tó bá sì kù díẹ̀ káàtó fún àwọn náà pé wọ́n rata wọ́n rí nǹkan mú lọ sẹ́nu láì ṣe eléyìí ti jẹ́ pé èèyàn máa wá gba ọ̀nà àlùkọ̀mọ̀ kọ́rọ́ yìí láti lọ́rọ̀ ó ní gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń ṣe dáadáa tó sì jẹ́ pé ó fẹ́ ìgbé ayé tó dáa òun ní ìgbé ayé tó dáa àwọn ó pèsè rẹ̀ fún gbogbo wọn lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ wò ó mo lè má fi ọwọ́ sọ̀yà yìí pé nǹkan tètè sáré wá kankankan ó ní ṣùgbọ́n nǹkan ó ṣẹnure ni ẹ lọ fọkànbalẹ̀ Tinubu ó sọ àwọn ọ̀rọ̀ yìí lọ́jọ́ kínní òní gangan oṣù kínní ọdún twenty twenty four lára àwọn ọ̀rọ̀ eléyìí tó bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ fún ti ọdún tuntun ibẹ̀ náà ló ti ṣe àlàyé pé ó ní ẹ wò ó ó ní kì í ṣe wípé mo kàn jí láàárọ̀ ọjọ́ kan pé ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní mo mọ̀ọ́mọ̀ gbé àpótí ìbò ni mo sì wọlé ọlọ́run ọba jẹ́ àwọlé ó ní láti jẹ́ kí orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kó túbọ̀ tẹ̀síwájú ni mo ṣe gbé àpótí mo sì rí wípé màá kó ipa tèmi gidi gan ni òun láti rí i pé a ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú rẹ̀ dénú àti dákàndákàn ó tún ṣe àlàyé síwájú sí wípé ó ní mi ò ó ní mi ò àwọn ìrètí eléyìí tá a gbé wá nígbà tá à ń ṣe ìpolongo wípé renew hope eléyìí tá à ń pariwo gangan yẹn ó ní ẹ wò ó ó ní ẹ lọ fọkànbalẹ̀ ìrètí yẹn gangan ìrètí etí ọ̀tún ni ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà ẹ máa rí ẹ sì lọ́ọ́ fi ọkàn balẹ̀ dáadáa ẹ ti dìbò fún wa a ti wọlé a sì ti ń ṣe ìjọba ọ̀hún ẹ rí wípé nǹkan ṣẹnu rí láìpẹ́ láì jìnnà ààrẹ bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ gidi gan ni o ìwé ìròyìn daily independent òun ló mú ìròyìn wá láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilé mi ti rí eléyìí tó ń sọ wípé fún ti ayẹyẹ ọdún tuntun ìbádà kẹ́ ẹ bá wa gbógun ti pé ìpèníjà tí ilé kókó bí ojú ẹja eléyìí tó ń bá ètò ọrọ̀ ajé ilẹ̀ wa fínra àwọn ọmọ nàìjíríà ò ní wọ́n sọ ò fúnjọba àpapọ̀ ilẹ̀ wa bẹ́ẹ̀ àríkà wípé àwọn ọmọ nàìjíríà ò ní wọ́n ti gbé àwọn àlàkalẹ̀ ètò síwájú ìṣàkóso tí aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu ń léwájú rẹ̀ o fọdún twenty twenty four pẹ̀lú àlàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa wọ́n dúró gbọ́dọ̀ fi òpin sí ilé kókó bí ojú ẹja eléyìí tó ń bá ètò ọrọ̀ ajé fínra lórílẹ̀‐èdè yìí wọ́n ní àdíje sípò aláṣẹ lábẹ́ àti bàbà ẹgbẹ́ òṣèlú PDP níbi ètò ìdìbò àpapọ̀ tààdì lọ lọ́dún 2023 tó tún ti fi ìgbà kan rí jẹ́ igbákejì aláṣẹ ilẹ̀ wa Àtíkù Abubakar àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nípínlẹ̀ Èkìtì nínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní Èkìtì Elders Forum nínú àtẹ̀jáde gbogbo wọn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ àìkú òun ló jẹ́ pé wọ́n kọminú ò wípé lásìkò yìí ó sì lé koko bí ojú ẹja fáwọn ọmọ Nàìjíríà láti gbé ìgbé ayé ìrọ̀rùn àbí lá láti dìde wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ èèyàn gan eléyìí tó jẹ́ wípé wọ́n jẹ́ èèkàn èèkàn lẹ́ka tí wọ́n ti ń pèsè ọjà nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn ni wọ́n sọ̀rọ̀ o wípé orílẹ̀-èdè nàìjíríà a nílò àwọn àlàkalẹ̀ eléyìí tó mọyan lórí láti yanjú ìpèníjà eléyìí ti ṣe bí àwọn owó ọjà bó ṣe fò fẹ̀rẹ̀ sókè tó sì ti dàbàrú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé aláṣẹ tinubu ló 2023 tó sì jẹ́ pé ní kọ́mọ́ńkóbó òun ló orí epo pẹtrólù kúrò tó sì ṣokùnfà bí owó epo pẹtró bó ṣe sáré gbé búgẹ́búgẹ́ sí okòóléní láàrin okòóléní ẹgbẹ̀ta náírà yẹn six hundred and twenty sí ẹgbẹ̀ta náírà ó lé àádọ́ta six hundred and fifty ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló wà. ó yá nínú ìwé ìròyìn Vanguard eléyìí tó ń bẹ níwájú mi yìí ìwé ìròyìn ọ̀hún òun ló mú wa wípé ẹni tó jẹ olórí pátá àti olùdarí fún ìjọ ìràpadà Father eléta mọ̀ sí ìjọ rìdí Pastor Enoch Adéjàre Adébóyè ìyún dadi jí o bàbá mọ̀ ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò ó ó ní ṣe rí ẹ má retí wípé ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí yóò dópin láìpẹ́ láì jìnnà ó ní inú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó sọ ó ní nǹkan yóò kọ́kọ́ gbóná jọjọjọ kó tó di wípé ó tutù gbáà nítorí wípé bí wúrà tẹ́ríyìn ò bá la inú iná kọjá ó ní kò lè ìdán rárá àti rárá ni pásítọ̀ adébóyè wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọn wọ̀nyí nígbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ fún ọdún twenty twenty four ìyẹn níbi ìjọsìn eléyìí tí wọ́n fi ń lọ láti inú ọdún twenty twenty three sọdún twenty twenty four eléyìí tó wáyé ní ilé ìjọsìn ọ̀hún tuntun eléyìí tó wà ní ṣìmáwá ní ìpínlẹ̀ ògùn nínú ọ̀rọ̀ bàbá adébóyè ó ṣe àlàyé síwájú pé ó ní ẹ wò ó ó ní gbogbo nǹkan eléyìí tó jẹ́ pé ó wà níwájú ọlọ́run ọba ó ní ọlọ́run ọba ọba gangan ló ní gbogbo nǹkan lọ́dọ̀ oníṣẹ́ rí afẹ́fẹ́ tí ń fẹ́ ó ní ẹ fi sínú àwọn àdúrà tẹ máa máa gbà lọ́dún yìí wípé afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí kò fẹ́ dáadáa sọ́dọ̀ tèmi àtàwọn mọ̀lẹ́bí mi ó ní lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ̀yin ọmọ mi o ó ní ṣẹ̀ ń gbọ́ mi ó ní nǹkan máa kọ́kọ́ dàrú lógbólógbó kó tó di pé nǹkan wá da oníṣẹ́ rí yóò kọ́kọ́ gbóná janjan kó tó di pé yóò wá tutù ó nítorí afẹ́fẹ́ tó ń fẹ́ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun ni yóò láfẹ́fẹ́ òun yóò fẹ́ síta bí àwọn àgbà ṣe m máa ń sọ wípé bá fẹ́fẹ́ bá fẹ́ tán á wà á rí rìn adìyẹ ó ní àwọn nǹkan kan yóò máa fojú hàn pẹ̀lú afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó ní ṣùgbọ́n àlùfáà ọ̀hún ìyẹn àlùfáà adébóyè ó wá gba gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà nímọ̀ràn wípé ṣùgbọ́n o pẹ̀lú gbogbo ẹ̀ ẹ má sọ ìrètí nù nítorí wípé ṣe rí afẹ́fẹ́ eléyìí tó ń fẹ́ ọ̀hún ó túmọ̀ sí wípé yóò mú nǹkan rẹ̀ jáde ìwé ìròyìn Vanguard ló mú yẹn wá láàárọ̀ yìí bákan náà nínú ìwé ìròyìn Nigeria Tribune Bíṣọ́ọ̀bù Oyèdépò Oyèdépò ti ìjọ aṣẹ́gun ẹni tó jẹ́ olùdásílẹ̀ àti olórí ìjọ Living Faith Church Bíṣọ́ọ̀bù David Oyèdépò òun náà máa ti sọ àwọn ọ̀rọ̀ kan àwọn àsọtẹ́lẹ̀ fọdún twenty twenty four Oyèdépò ó ṣe àwọn àlàyé kan pé ṣe rí ọdún twenty twenty four eléyìí tá à ń wòye yóò jẹ́ ọdún ìtúsílẹ̀ kúrò lóko ẹrú àti àwọn ìgbèkùn lóríṣiríṣi bákan náà ló fi kún pé ọlọ́run ọba ọba yóò mú àwọn èèyàn rẹ̀ yóò mú wọn lọ sínú ìlọ́rọ̀ tuntun tuntun ni o eléyìí tó jẹ́ pé wọ́n ti ń wọ́n ti ń pòǹgbẹ fún láti ọjọ́ yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi ìsìn eléyìí tí wọ́n fi ń lọ lọ́dún twenty twenty four láti ọdún twenty twenty three ní olú ilé ìjọ ọ̀hún tó ń bẹ ní ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń pè ní kenaland Oyèdèpọ̀ sọ̀rọ̀ oníṣẹ́ rí ọdún yìí yóò jẹ́ ọdún tí àwọn èèyàn eléyìí tí wọ́n máa wà nínú ìlọ́rọ̀ ọ̀rọ̀ eléyìí tó sì jẹ́ pé ìlọ́rọ̀ tó lágbára púpọ̀ púpọ̀ ni nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí yóò jẹ́ òpin àwọn àjálù burúkú nígbésí ayé wa káàkiri àti àwọn nǹkan míì àti oníwò ọdún ọ̀wọ́n ní ọdún tó jẹ́ pé àlùyọ eléyìí tó jẹ́ pé níbi ìbá ọlọ́run rìn yóò wáyé lọ́pọ̀lọpọ̀ ẹ wo ọ̀rọ̀ yẹn pọ̀ gidi gan ni ìwé ìròyìn Nigeria Tribune òun ló mú àsọtẹ́lẹ̀ Oyèdèpọ̀ yẹn náà ló mú wa ẹ lọ́ọ́ kà síwájú sí mbẹ̀. ojú àwọn ìwé ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí náà ni wọ́n mú eléyìí fún ti ẹgbọ́n ọ̀pọ̀ ṣinṣin ọdún tuntun ni o tó ń sọ wípé alága àjọ PCRC ní ìpínlẹ̀ Ògùn kí gbogbo àwọn èèyàn kú oríire ọdún tuntun nígbà tó rawọ́ ẹ̀bẹ̀ sí wọn láti túbọ̀ farajì fáwọn wọn ni eléyìí tí yóò jẹ́ kí ètò ààbò kó túbọ̀ rú gọ́gọ́ wọn ni alága àjọ tó rí sí àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti ará ìlú ní ìpínlẹ̀ Ògùn venerable Dr Samson kò lè popo ọlájẹ́pì ló fi ọ̀rọ̀ ìk kíní kú oore ṣọwọ́ o sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn tó ń ti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ látàrí bí ọdún tuntun twenty twenty four bó ti ṣe ṣojú gbogbo èèyàn wọn ni ọ̀rọ̀ ìkíní kú oore òun ló wà nínú àtẹ̀jáde látọ̀dọ̀ agbẹnusọ fún àjọ náà ní ìpínlẹ̀ Ògùn olóyè Àdìsá Túndé Ọdẹyẹmí níbẹ̀ òun ló ti wá ké sí gbogbo èèyàn pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ Ògùn wípé ẹ ká rí dájú wípé à ń tẹ̀síwájú nínú ìdúróṣinṣin ìfarati ká sì rí dájú pé à ń lọ́wọ́ nínú àwọn ohun ọ̀nì tí yóò jẹ́ kí ètò ààbò kókó rẹ̀ kó túbọ̀ lè dọ̀yìndọ̀yìn nígbà tó wá ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó dáa tó nítumọ̀ eléyìí tí yóò ṣẹlẹ̀ lọ́dún yìí alága àjọ PCRC rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn wípé ẹ dákun dábọ̀ o ìpínlẹ̀ Ògùn ẹ ti mọ̀ pé ìpínlẹ̀ àlàáfíà ni ṣùgbọ́n ó tún wà lọ́wọ́ gbogbo wa lápapọ̀ láti kó ipa eléyìí tó jọjú lójú ọ̀nà àti dájú pé ètò ààbò orúgọ́gọ́ láti pàṣẹ àjọṣepọ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti gbogbo ará ìlú lápapọ̀ àwọn ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí ni wọ́n mú wá oníbejì náà tún ni níbi tí mo ti rí i wípé àjọ PCRC láti pàṣẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ń bẹ̀ tá a mọ̀ sí youth committee láti pàṣẹ adarí wọn eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ comrade Adeniyi Amusa táwọn èèyàn mọ̀ sí Awikonko òun náà sọ̀rọ̀ wípé ẹ̀yin ọ̀dọ́ àkọ́kọ́ wò mo kí gbogbo àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti nípínlẹ̀ Ògùn mo kí wa kú oríire fún ti ọdún tuntun níbẹ̀ lòun náà ti wá sọ̀rọ̀ yìí eléyìí tí wọ́n bá sì fẹ́ jẹ olórí orílẹ̀-èdè yìí lọ́la àti àwọn tí wọ́n fẹ́ ní ọjọ́ iwájú tó lógo ẹ jẹ́ ká yàgò fún gbígbé àwọn egbògi olóró burúkú gbígbé ìlura ẹ jẹ́ ká yàgò fún bákan náà ẹgbẹ́ òkùnkùn ṣíṣe èèyàn ò lè rí nǹkan kan mú bọ̀ ńbẹ̀ bí kì í ṣe pé kí wọ́n gbẹ̀mí ẹni láìpẹ́ ọjọ́ ẹni tó bá sì wá mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ní ọjọ́ iwájú tó dáa ọjọ́ iwájú tó lógo tó sì fẹ́ ṣe àṣeyọrí ó gbọ́dọ̀ yàgò fáwọn ìgbésẹ̀ àbí àwọn ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó míì eléyìí tí ń dẹ̀mí ẹni légbodò àwọn ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí ò ní wọ́n mú wá. ó yá láti bẹ̀ ẹ̀jẹ̀ á máa nìṣó lójú ọjà gbogbo èyí oníbàárà link roofing tí wọ́n ń ta òrùlé Gerard rẹpẹtẹ lábẹ́òkúta ó yá ẹ̀ wá gbòòrè ọdún o. ẹ̀yin tẹ́ ń kọ́lé lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ kan òrùlé ìgbàlódé Gerard ẹ̀yin náà ẹ̀ wá jìfà owó ilé kíkàn wá ti di one hundred naira per square meter kò ṣẹlẹ̀ rí owó Gerard tún ti wá wálẹ̀ ó lulẹ̀ four thousand three fifty ní bonding classes four thousand four hundred ní shingle àti Milano ẹ̀ wá kó ti yín kó tó márùn-ún oṣù kan péré la ó fi ṣe promo yìí. ẹ kàn sí ilé iṣẹ́ wa link truven tó wà ní abiola way ó fẹ́ dojúkọ oopl gate nítòsí nnpc lábẹ́òkúta telephone zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four ṣé link truven ṣé gerard. alo adùnkẹ́ ọkọ mi o ṣeun ẹ̀bọ́dún tó fi ránṣẹ́ sí mi lọ́tẹ̀ yìí rẹ́gílásọ̀ ń ṣe lára mi bàbá rẹ náà ní kí n dúpẹ́ fún fìlà àtọ̀pá tó o fi ránṣẹ́. mọ́mí ẹ̀ màá rọpẹ́ jà àtẹ̀mí àtàdúró láwùjọ fowó ọdún ránṣẹ́ sí yín. à ẹ ṣe wọn kọ mi. yes ma. àní mo tiẹ̀ rí olùkọ́ yín àgbà masita martins. ah masta. níbi ìgbéyàwó jùmọ̀kẹ́ tán ṣe láìpẹ́ yìí. ah bẹ́ẹ̀ ni. gbogbo orí olùkọ́ martins ló ti funfun báláú. ah lóòótọ́. bàbá ń gbìyànjú pọ̀ lórí ìwà àtàdìo dákun àdùkẹ́ ọkọ mi bá a rí wípé o fi ẹ̀bùn tó jọjú ránṣẹ́ sí olùkọ́ yín lásìkò ọdún yìí. rí i dájú wípé ìwọ náà gbé nǹkan rere kan ṣe fún olùkọ́ rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti ilé ẹ̀kọ́ tí o lọ lásìkò ọdún yìí ẹ̀ka campaign for endowment ti educational initiative for development ló ṣonígbàwọ́ ìpolongo yìí. zero eight zero six two two one four six one four. oore olúwa tó di àkàkà tán nílé iṣẹ́ ias kò ṣèyìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ̀ ń fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ púlọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ̀ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápìà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà pọ́kùkù tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà pọ́kùkù ṣòkòtò rò ní ìkọjá òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní ilẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé a ti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí ẹ pè zero nine one three nine zero one one two five five ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún twenty twenty four làǹfààní yìí mọ́ o jésù kórèdà sílẹ̀ jájọ lọ hẹ́ lórí òkè arárọ̀mí holy ghost concentration camp ajégúnlẹ̀ bus stop pápá aláǹtó ìlàró road off lagos abẹ́òkúta expressway ogun state níbi tí jésù olùgbàlà ti fẹ́ pín ẹ̀bùn èrè àrágbá yamuyamu ńlá fún gbogbo nípòjípò ẹ̀dá tó bá lè farahàn níbi ìpàdé àdúrà lágbára ńlá seven super wednesday tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹta oṣù kínní títí di ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ títí dago wednesday àkòrí divine reward ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè ní jésù ọmọ lò tí ń rí ẹ̀bùn tuntun ńláńlá gbàǹkó gbàǹkó gbìgbìgbì yóò sì mọ tẹ̀ ọ́ lọ́wọ́ nínú ọdún tuntun twenty twenty four níbi ìpàdé alágbára ńlá seven super wednesday lórí òkè arárọ̀mí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa nínú olúwa reverend dr adesina sanyaolu senior pastor láti débẹ̀ àbí fún ìtọ́ni ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three zero six six one four nine. kí ló tún dúró wò ó yóò kí ara rọ̀ o ẹ fetí sí ìkéde pàtàkì yìí ọpẹ́ olóore àdáàdá tán ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ farm shop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà lómídá ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa fún ọdún fún. ẹja ọsàn ẹja àrọ̀ kàbìtì ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa fún àdúró ti yín lọ́dún 2023 lórí àwọn ọjà wa bíi ẹja ọsàn ẹja àrọ̀ kàbìtì ẹyẹ ògòǹgò ìbẹ́pẹ gàrí màálù epo adìyẹ pineapple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọṣe wa ò ní bàjẹ́ o a tún wá ń fi dá yín lójú wípé a ò ní já yín kulẹ̀ lọ́dún 2024 a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ láyé láàyè àti láàyè rí àmì olùkéde farm shop tó wà lómídá ẹ ṣeun. Bahrain Youth Summer Àṣẹ twenty twenty four ń pe gbogbo ọmọ Bahrain nílé lóko àti lẹ́yìn òdì síbi Bahrain Summer Àṣẹ Day tó máa wáyé lọ́jọ́ kẹta oṣù kínní ọdún twenty twenty four ní pápá ìṣeré ilé ẹ̀kọ́ Christ Anglican Primary School Bahrain láago mọ́kànlá òwúrọ̀ lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni ẹnjìnìà Adésínà ọ̀nàrẹ́bù Olúmídé Ọ̀ṣọ́bà bàbá wa olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà olúwo Bahrain olóyè Adégbìtẹ́ sẹ́ríkì Bahrain His Royal Majesty ọba Abdulganiu Ad adégún ọ̀rọ̀pọ̀wọ̀n olú of ọ̀bà erin ní olùgbàlejò àgbà bákan náà látún kí àgbálẹ̀tù bàbá wa lisa ìlú ọ̀bà erin ọ̀nàrẹ́bù aṣọ́rọ́ ọ̀nàrẹ́bù ṣọ́láyé àwọn olùgbàlejò ọjọ́ náà ni olóyè mọ̀súrù mùgbà olóyè musiliu akmc poli chief saheed karim mẹ́ṣọ́yè olórí ọ̀dọ́ ọ̀bà erin táyé kọ́rẹ́nsì ló máa dàlúbúlẹ̀ ńbẹ̀ moses fàkẹ́yẹ ajèdèbí ẹni jẹ́dẹ́ ní mc olùkéde gbogbo ọ̀dọ́ ọ̀bà erin ẹlẹ́mọ̀ ọ̀bà gbè wá o. ìròyìn wá etí ọba nílé etí ọba lóko ń tẹ̀ síwájú hmm. ẹ má gbàgbé pa wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ máa lọ síbẹ̀ kẹ́yìn náà máa fi èròǹgbà yín síbẹ̀ èròǹgbà ọdún tuntun òun náà la pè é ìwé ìròyìn The Guardian òun ló gbé mi lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olùgbò ìpínlẹ̀ Èkó ó ní ẹ jẹ́ ká lọ ní ìrètí ìrètí ológo ká túbọ̀ máa gbé ní ìgbé àlàáfíà àti ìgbàtọ́ ara ẹni dá ìyẹn nínú ọdún tuntun tá a ṣe wọ̀nyí ó rọ gbogbo àwọn olùgbé èkó ó ní ẹ̀wò ó ní sẹ́rí tá a bá ní ìrètí ká sì máa fìtọ́ lọ́wọ́n ọba síwájú ó ní ìlọ́rọ̀ ńlá yóò ṣẹlẹ̀ lọ́dún twenty yìí ó ní lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ìlọ́rọ̀ eléyìí tá à ń retí lọ́ọ̀kan yìí ó ní yóò bá wa níbi tó yẹ kó ti bá wa ni o ó ní sẹ́rí ìpínlẹ̀ èkó ó ní ìpínlẹ̀ èkó yóò wá tún yàtọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ sanwó-olú nínú ọ̀rọ̀ tó fi síta ìyẹn fún ti ọdún tuntun ọdún 2024 ibẹ̀ gan ló ti ṣe àlàyé pé oníṣẹ́ rí ìjọba ọ̀hún yóò farajìn fún láti jẹ́ kí ìgbáyé gbádùn kó jẹ́ ti gbogbo àwọn olùgbé ìlú èkó àti àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ èkó pátápátá lọ́dún 2024 yìí ó tún sọ̀rọ̀ síwájú ó ní mo kí gbogbo gbogbo àwọn lagosian pátápátá àwọn olùgbé èkó wípé a kú ọdún tuntun ọdún náà yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sáì kò ti ṣe baálẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ ó ní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o tó jẹ́ ká rí ọdún tuntun yìí ó ní mo kí yín káàbọ̀ sí ọdún twenty twenty four pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí nínú wípé yóò dáa ju ọdún twenty twenty three lọ sanwó-olu ló sọ àwọn ọ̀rọ̀ yìí ìwé ìròyìn the guardian òun ló mú wá láàárọ̀ yìí. ìwé ìròyìn platform times ń mélé ìwá tó ń sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa ní àfojúsùn láti pèsè ohun àmúṣagbára tó ń lọ bíi wákàtí mẹ́jọ ò l lójú ọ̀nà àti jẹ́ kí okòwò kéékèèké àti alábọ́dé kó gbé búgẹ́búgẹ́ lọ́dún 2024 àríkà ìpè gẹ́gẹ́ bí arapa akitiyan láti túbọ̀ ṣe àmúgbòòrò àwọn okòwò kéékèèké àti alábọ́dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ilẹ̀ wa òun ló ti ń gbà á lérò láti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ eléyìí tí ó jẹ́ pé iná ẹ̀lẹ́tíríkì yóò fi wà ní yàlàyòlò ó kéré pin wákàtí mẹ́jọ lọ́dún 2024 eléyìí tá a wà yìí wọ́n ní àkàn àkànṣe iṣẹ́ àkànṣe náà eléyìí tí ìṣàkóso aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu tó ń léwájú fún un òun ló jẹ́ pé wọn yóò ṣe ò ní nkọ́wọ̀ nkọ́wọ̀ pẹ̀lú àjọ kan eléyìí tí yóò máa pèsè inú ẹ̀lẹ́tíríkì láwọn agbègbè ìgbèríko ìyẹn àjọ kan eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì nínú ìjọba àpapọ̀ ilẹ̀ wa tèmítọ́lá adékúnlé johnson tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún aláṣẹ lórí ọ̀rọ̀ ìpèsè iṣẹ́ tòun tí okòwò kéékèèké àti alábọ́dé òun ló ṣípa ayé yìí lásìkò ètò tó ń ti ayẹyẹ kan eléyìí tí wọ́n fi káàdì ọdún 2023 ńlẹ̀ tá a fi kan ságbàmì ọdún 2024 ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ló wà. ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí òun ló mú ìròyìn eléyìí tó jẹ́ ìròyìn ayọ̀ fún ọdún tuntun yìí ló mú wá láàárọ̀ yóò níbi tí iléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ epo pẹtiróòlù lórílẹ̀‐èdè nàìjíríà nnpc limited wọ́n máa ti sọ̀rọ̀ jáde sígboro ayé wọ́n ní láìpẹ́ láì jìnnà ó ní ẹ wò ó ó ní wọ́n bẹ̀rẹ̀ sí epo káàkiri o ìyẹn ibùdó ìfọpo ti Port Harcourt wọ́n ní lọ́wọ́ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ti epo rọ̀bì eléyìí ti jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀ tí gbogbo rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní di pínpín káàkiri wọ́n ní ní ti ibùdó ìfọpo ti Port Harcourt yìí ní iṣẹ́ yóò bẹ̀rẹ̀ ń bẹ̀ láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún aṣojúkọ The Punch lánàá ọjọ́ ìsinmi wọ́n ṣe àlàyé síwájú sí i wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà epo òun ni wọ́n fi ìdí eléyìí múlẹ̀ wípé wọ́n ní ibùdó ìfọpo ọ̀hún yóò bẹ̀rẹ̀ sí ní gbé epo eléyìí tó jẹ́ pé wọ́n ti fọ̀ tó ti di pẹtiróòlù tá à ń pè ní PMS bákan náà eléyìí tá à ń pè ní diesel automotive gas oil ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé sáwọn ìpínlẹ̀ méjìlá tó ìmọ̀ ìpínlẹ̀ Abia Rivers Akwa Ibom Delta àti àwọn míì tí wọ́n ń bẹ lágbègbè wọn ilé iṣẹ́ NNPC lẹ́wà wọ́n ṣe àlàyé torí pé wọ́n ní àwọn ń ṣe ètò àyẹ̀wò lọ́wọ́ bí kinní ọ̀hún yóò ṣe rí eléyìí tí wọ́n ń pè ní test running ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o láìpẹ́ láì jìnnà tá a bá ti parí eléyìí tá a ṣe yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé epo jáde káàkiri àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ epo pẹtiróòlù àti epo rọ̀bì wọ́n ti ṣe àlàyé jáde wípé wọ́n ní iye owó eléyìí tí wọ́n ń ta e, epo eléyìí tí wọ́n bá fọ̀ tí wọ́n bá fọ̀ jáde ńbẹ̀ yóò wá wálẹ̀ ṣùgbọ́n náà pátápátá ju tá ò rírú ẹ̀ rí o wọ́n ní ti Port Harcourt ibùdó ìfọpo ìbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí Dangote náà tó bẹ̀rẹ̀ iṣẹ́ kìíní ọ̀hún yóò já wálẹ̀ tá a sì máa rí wípé kìíní ọ̀hún yóò bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ẹ wo ìròyìn yẹn òun ló wà nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jáde láàárọ̀ yìí. mo wà lójú òpó ròyìn pen pushing tó ń sọ wípé ọdún twenty twenty three ta lò tán ọdún tó gbóná jọjọ ní káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n ní ọdún tuntun yìí twenty twenty four yóò sùn wá ààbọ̀ àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọdún 2023 eléyìí tó kásẹ̀ ńlẹ̀ ta lò tán nínú àlàkalẹ̀ nínú àkọsílẹ̀ ó jẹ́ ọdún tó gbóná yakin jùlọ o fún gbogbo orílẹ̀-èdè àti àwọn èèyàn ló lórí òjórì níbẹ̀ òun ni wọ́n ti wá sọ pé ọdún tuntun tá a wà yìí o ó ṣe pàtàkì kí kálukú wa ká pe àrò àti ọ̀dọ̀fin gbogbo orílẹ̀-èdè kí wọ́n jọ foríkorí fikún múlùkùn sọ ọpọlọ kalẹ̀ láti jẹ́ kí múṣemúṣe wa kó lè dá múṣemúṣe lọ́dún 2024 ọ̀rọ̀ yìí ló jáde látọ̀dọ̀ akọ̀wé àgbà pátá fún àjọ ìṣọ̀kan orílẹ̀ àgbáyé náà ìyẹn Antonio Guterres òun ló sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ eléyìí tó fi ń kí àwọn gbogbo àgbáyé kú oríire fún ti ọdún tuntun ibẹ̀ ló ti sọ̀rọ̀ o wípé ó ṣe pàtàkì fún gbogbo orílẹ̀ fún gbogbo ènìyàn láti túbọ̀ gbé àwọn ìgbésẹ̀ ká kí ọdún 2024 bọ̀ kó lè jẹ́ ọdún tá a ṣe ìmúpadàbọ̀sípò ìrètí àti àtúntò eléyìí tó pinmirin ìwé ìròyìn pen tó jáde láàárọ̀ ní ìròyìn ẹ̀ wà. ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí òun ló mú ìròyìn eléyìí o ìròyìn ìpínlẹ̀ rivers náà ni òun wọn ni ẹnìkan tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin tapá ti igun kan ní ìpínlẹ̀ rivers edison ehie òun ni wọ́n ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ báyò wípé òun ò ṣe mọ́ o ehie nínú lẹ́tà kan eléyìí tó fúnra rẹ̀ kọ tó sì bu ọwọ́ lù tó fi ránṣẹ́ sí àjọ INEC ibẹ̀ gan ló ti sọ pé ó ní yàtọ̀ sí pé mo níyàn ṣe spíkà mọ́ fún ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers ó ní àníṣe mi ò tún ṣe ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ asòfin mọ́ ìyẹn ti ìjókòó ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀ eléyìí tó jẹ́ pé ó ń ṣojú agbègbè ìlà oòrùn àhódà constituency three ó ní mi ò ṣe mọ́ rárá àti rárá ni o ẹni tó jẹ́ pé ó ti fi ìgbà kan jẹ́ aṣòfin ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ní yíyọ tí wọ́n yọ gẹ́gẹ́ bí olórí ilé láti ọwọ́ ẹni tó jẹ́ olùdarí lẹ́gbọ̀n aṣòfin ọ̀hún ìyẹn Martins Amaewule eléyìí tó jẹ́ pé ó léwájú lẹ́gbọ̀n aṣòfin ọ̀hún gbà kan kó tó di pé rògbòdìyàn ṣẹlẹ̀ òun ló jẹ́ pé kíní ọ̀hún wá fa rògbòdìyàn tó sì wá di wàhálà wọn ní lẹ́tà ọ̀hún ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá tó kọjá yìí òun ni déètì tó wà lórí rẹ̀ ibẹ̀ gan ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé tá a rántí wípé òun òun gangan òun ni olórí ilégbìmọ̀ asòfin eléyìí tó jẹ́ pé ó jẹ́ olùkú gómìnà Fubara tí wọ́n sì jọ ń wọlé wọ̀de wọ́n ní èyí èyí òun ló sọ pé òun gangan ni olórí ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers lẹ́ni tó sì jẹ́ pé òun gangan ló léwájú àwọn ọmọ ilégbìmọ̀ eléyìí ti gómìnà Similai Fubara tó gbé àbádòfin ètò ìsúná ọdún 2024 tó gbé lọ sí iwájú rẹ̀ ó wá ti kọ̀wé báyò ó lóun ò ṣe mọ́ o àti sípíkà ni àti ọmọ ilé ìgbìmọ̀ ni òun ò ṣe mọ́ rárá àti rárá ni ẹ jẹ́ mọ́ tẹ̀síwájú nínú ìgbésí ayé mi ìwé ìròyìn The Nation òun ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkórí eléyìí tó ń sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa wọn ò ṣe òtítọ́ o pẹ̀lú àwọn ìlérí tí wọ́n fẹnu yẹran sọ́bẹ̀ fún wa lọ́dún 2023 NSC ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo kàn sì fẹnu roko ẹ̀ ẹ̀já lọ sójú ọjà kí n wá mú kúlẹ̀kúlẹ̀ ẹjúmọ́ ọkọ ìbà ó bá ti rògo ẹgbẹ́ ìbá ti rògo lọ́wọ́ ẹjúmọ́ ogun ibà àbàrà yìí pépé. ó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ogun ibà ẹjúmọ́ ní dáradá ṣáká ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹ túmọ̀ ọkọ̀ ibà òun lé lọ́wọ́. ibà tí lóògbé o ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é yàrá rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bá ti rògo ibà ti rògo lọ́wọ́ ezuma. We're back. gbogbo ẹ̀yin ìletò àti abúlé etí yín dà gbogbo ẹ̀yin community àti new site ẹ̀yin náà ẹ̀ súnmọ́ bí tọ́rọ̀ àti kan mi bá di wàhálà nílùú tàbí ládùúgbò Onyx Geoservices lolúgàn bẹ́tà kesikisobi àtòdegbò Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ ní ti ká gbẹ́ borehole tí yóò sun omi gidi omi tó mọ́ lóló tó ṣe é mu tí ò sì ní gbẹ lákòókò ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti orí pípé la fi ń bá bọ̀ látọjọ́ tó ti pẹ́ wá àǹfààní Onyx end of the year promo tó ń lọ lọ́wọ́ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ lórí geosurvey tàbí borehole gbígbẹ́ geosurvey ni ó ṣàtọ́nà ibi tómi gidi wà lórí ilẹ̀ Onyx Geoservices wà ní twenty six Old Owode Road oníkólóbó abẹ́ Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three thirty first December twenty twenty three làǹfààní yìí ó pin o. <laughs> ṣé mo wíire àbí ìwíire. ó wíire. wọ́n máa sórí ilé òwò ayọ̀ ni o. Onyx Geoservices water is life. life kéèkì ní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdún òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé inú ọgbà aptec ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. lára àwọn ṣẹ́tẹ̀ ìlérí kọ́ data science AIML cyber security UIUX mobile and web application development. àyè wà fún lẹ́yìn tẹ́ tún lè sọ̀gbọ́n àwọn ìwé ẹ̀rí fáwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní united kingdom tàbí united arab emirates fún ètò ẹ̀kọ́ ìsìnkúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center òṣogbo aptec wà ní dada estate òṣogbo o center manager tàbí kó o fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí whatsapp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kò kàn sórí àtẹ www.aptec.ng aptec òṣogbo your gateway to a brighter tomorrow tí wọ́n bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹrẹ máyé ni o má jáfara máa ní main seven unique homes and properties ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn gbà fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ wàá máa báṣẹ́ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú òjèrè two million naira one point two million naira nílẹ̀ wa ní onígangan ilẹ̀ pọ̀ lọ́bìbà nílẹ̀ wo orílẹ̀ alámàlà alára àgbà yìí dání wá. tẹ́ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo moto motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni. ẹ sọ pé ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight. 8784. etí ọba ń lé etí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta àtúpọ̀ ẹ̀ sì ń jó búlabúla nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun la fi ń tẹ̀síwájú níbi tá a ti rí kà wípé ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ nàìjíríà nsc ti bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ ilé wa wípé àwọn ìlérí tó ṣe fóun lọ́dún twenty twenty three kò múṣẹ o nínú àtẹ̀jáde láti paṣẹ ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà jo ajero lọ́jọ́ àìkú àná níbẹ̀ òun ló sọ̀rọ̀ o wípé àwọn ọmọ nàìjíríà ìdíwọ́ ìdènà ó ń bá wọn láwọn apá abìkan kùdìẹ̀kùdìẹ̀ kan ó ń jẹyọ tó sì jẹ́ pé ó ń bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà lọ́kàn jẹ́ níbẹ̀ òun ló sọ̀rọ̀ pé tẹ́ ò bá gbàgbé ẹ̀yà ara lé lọ́dún 2023 ọ̀pọ̀lọpọ̀ ìfáǹfà èdè àìyedè ló wáyé láàrin ẹgbẹ́ òṣẹ́ NSC TUC àti ìjọba àpapọ̀ tó sì jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn àwọn jọ mú ìpinnu buwọ́lu àwọn àdéhùn àti àsọyépọ̀ kan lọ́jọ́ karùn-ún oṣù kẹfà bákan náà náà ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tó kọjá tó sì jẹ́ pé títí di àkókò yìí àwọn ò tí ìgbó ń lọ wọn ò tí ìgbó ń bọ̀ àwọn ò tí rẹ́jẹ̀ wọn ò tí romira lórí rẹ̀ ìwé ìròyìn punch òun ló wà so àwọn ìròyìn wa náà wọ́n ń tẹ̀síwájú láàárọ̀ yìí nínú àwọn ìwé ìròyìn wa eléyìí tó jáde oníkànga tún mú ìròyìn lápá ọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀. ẹ jẹ́ kí n tún mú eléyìí nínú ìwé ìròyìn punch yẹn náà níbẹ̀ ni mo tún ti rí bó ṣe ń wọlé yàjóyàjó tó ń sọ wípé fi ọwọ́ tó gíríkì mú ọ̀rọ̀ nípa àwọn ọmọbìnrin o ẹgbẹ́ kan ló ra wẹ́ẹ̀bẹ̀ sí Tinubu bẹ̀ àríkà wípé àrọ́wà ti lọ sọ́dọ̀ aláṣẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu wípé kó dákun dábọ̀ kó fi ọwọ́ tó le dandan mú bí ààbò tó péye bí wọ́n yóò ṣe wà fáwọn obìnrin yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe wọ́n níṣekúṣe ìfipábánilòpọ̀ ìdúnkokò mọ́ wọn wíwíwà ìpáǹlẹ̀ sí àyà obìnrin eléyìí tó gbalẹ̀ kan lọ́dún tó kọjá wọ́n wá ní ẹgbẹ́ kan tí wọ́n pè ní ACET initiative àjọ aláàánú kan tí kì í ṣe ti ìjọba òun ló pe ìpè náà lópin ọ̀sẹ̀ tó lọ yìí níbẹ̀ òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ o sí aláṣẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu wípé ọ̀rọ̀ yíya ẹlẹ́yàmẹ̀yà yíyan ẹnì ẹnìkan nípọ̀sí wíwí ìwà ìpáǹle àbí ṣíṣe ọmọ níṣekúṣe bákan náà fífi ẹ̀tọ́ sí ètò ẹ̀kọ́ eléyìí tó lékenkà fífi dún ẹ̀yà obìnrin wọn ni ó ṣeé ṣe wù kó mú ẹ̀dí kó mú ìdíwọ́ tó ń tí ì dènà bá ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà bákan náà yóò bẹ́ gidi nínú àwọn obìnrin láti pa itú eléyìí tọ́ba òkè tó fi lé wọn lọ́wọ́ àti àwọn àràrẹ eléyìí ti ń bẹ nínú wọn níbẹ̀ òun ni ti wá sọ̀rọ̀ pé aláṣẹ Tinubu ọd ọdún 2024 eléyìí tá a wọ̀ yìí ẹ bá wa fi ọwọ́ tó gíríkì mú bí ààbò tó péye yóò ṣe wà fáwọn obìnrin ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí yìí. ìròyìn eléyìí náà lórí ọ̀rọ̀ àwọn obìnrin ni o níbi tí àwọn ẹgbẹ́ kan àgbáríjọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti kóra wọn jọ wọ́n ní wọ́n lé ní ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún làwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ obìnrin ọ̀hún pàápàá àwọn tí wọ́n ń gbé ní ìlú Kano lánàá ọjọ́ ìsinmi òun ni wọ́n túyáyá túyáyà jáde ní agbègbè ibìk kan eléyìí tí wọ́n ń pè ní silver jubilee roundabout eléyìí tí wọ́n fi ń fi ẹ̀hónú wọn hàn tí wọ́n fi ń fi àtìlẹ́yìn wọn hàn fún gómìnà abba kabir yusuf àwọn obìnrin ọ̀hún ni wọ́n jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n sì ń béèrè fún ìtọ́ni ọlọ́run àti ojú ọlọ́run fún ti ìborí gómìnà yusuf èèyàn nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa eléyìí tó ń bọ̀ láìpẹ́ láì jìnnà yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹni tó jẹ́ agbẹnusọ fún àgbáríjọ àwọn obìnrin ọ̀hún Hajiya Salamatu Suleiman ó ṣe àlàyé pé ó ní àwọn obìnrin lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí làwọn máa mọ̀ jáde láti ṣètò àdúrà láti wojú Ọlọ́run àti pàápàá láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Abba Yusuf níbi ìgbẹ́jọ́ eléyìí tó ń lọ lọ́wọ́ ó ṣe àlàyé síwájú sí i ó ní à ní láti fi ọ̀rọ̀ ọ̀hún ká fi kọ́ Ọlọ́run ọba àlá ká fi kọ́ Ọlọ́run láti lè jẹ́ kí ọsàn kó so èso rere kó sì kó jẹ́ dídùn lọ́sàn-án ó so ní àbájáde ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ọ̀hún nítorí wípé ìrètí nínú èèyàn ó lè jánikulẹ̀ ṣùgbọ́n ìrètí nínú ọlọ́run òun ni ò lè jánikulẹ̀ ó ní gómìnà abba yusuf tẹ́ ń wò yẹn ó mà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ó ní ọ̀pọ̀lọpọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti owó àjẹmọ́nú wọn òun ló ti san o tó sì jẹ́ pé a lè jẹ́ kíru ẹni bẹ́ẹ̀ kó wá lọ bẹ́ẹ̀ láì ṣe wípé kí o ṣe nǹkan tó yẹ kó máa ṣe ó ní ọlọ́run ọba àlá là ń wojú rẹ̀ láti ń bẹ̀bẹ̀ wípé kó bá wa dá sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa tó fẹ́ wáyé hùn ìwé ìròyìn Vanguard òun ló mú eléyìí wá láàárọ̀ yìí. táà ní bọ́ sọ́dọ̀ àwọn èèyàn hmm, zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine ló já síbí yìí ẹ lọ́dọ̀ ọ̀tà ẹ káàárọ̀. ojúmọ́ ẹ mọ̀ kó ètò. oh happy new year o. Oh. happy new year o. Oh. i wish you the best. láti ọ̀pọ̀lọpọ̀ ọdún láìpẹ́ oníjà sí lọ. àmín gbogbo ẹgbẹ́ wọn fresh fm àtàwọn olólùfẹ́ yín àti àwọn tí wọn yìí tó wọlé kẹ́kọ̀ọ́ ń gbọ́ gbogbo apáta aṣọ pọ̀lọpọ̀ ọdún láyé o. àmì àṣẹ ìdùmarè. orúkọ mi ni àfáà nìyà látàyè yẹn díẹ̀. ilé hmm. tí mo fẹ́ dá sí òun náà ni ìròyìn ìdùnnú hmm. ó sì dùn mọ́ mi nínú tá a gbọ́ láàárọ̀ pé wọ́n ti kọ́ ibùdó ìkọ̀kọ̀ wa. Hmm wọ́n dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ hmm, pé báwọn ẹgbẹ́ ti ti fẹ́ bẹ̀rẹ̀ ìdìbò lọ tẹ̀sẹ̀ láti máa wa epo fún wa jáde àti hmm. pẹ̀lú wọn ọlọ́run yóò bá ràn wọ́n lọ́wọ́ Eh, nàìjíríà á ti gbogbo wa lára o wọ́n bá ṣe ètò ààbò sílẹ̀ dáadáa àwọn ọmọ gàn pé wọ́n má lọ́ máa padà jẹ́ o hmm. ẹ kú ṣe o. ẹ ṣe àdúpẹ́ ẹ jáwé lùmí ń hmm. bẹ̀. Hmm. lójú òpó facebook honourable lateef jẹ̀lélẹ̀ wọ́n ní ẹ káàárọ̀ aláwíyé federation àti oníkànga wọn là kú ọdún wọ́n ní. Eh, eh, fresh fm ò ní bàjẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí akitiyan ààrẹ bọ́lá ahmed tinubu lórí kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lè máa gbégbé ayé eléyìí tó jẹ́ pé ó jẹ́ ìgbẹ́yé gbádùn tá a sì jẹ mùdùmùdùn àwa ara wa ó ní ẹ wò ó ó ní ṣùgbọ́n ààrẹ bọ́lá ahmed tinubu àti bọ́ sínú ọdún twenty twenty four báyìí o kí wọ́n jẹ́ kí ètò ọrọ̀ ajé kíkì ní ọ̀hún kó rú gọ́gọ́ kó gọ́gọ́ jù báyìí lọ lórílẹ̀-èdè nàìjíríà nàìjíríà nàìjíríà ò ní bàjẹ́ o ní Latif Jelly láti ìjẹjà. hello hello hello akáàárọ̀ sá. akáàárọ̀. a máa kọ ọdún tuntun ìlú ọlọ́run ọmọ ẹlẹ́gbẹ̀rún ọjọ́ ìyọ̀nà ọlọ́run fún wa. o pọ̀ o. ti ọmọ kí ọdún tí wàá ń bí láti wọ́n yànjẹ́ lọ́wọ́ òun náà lábẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ pé ìrọ̀rùn àti bá pẹ̀lú ogun lẹ́tùmárì káwọn olórí wa kọ́ nípa nǹkan ọ̀dẹ̀rù òun lè lọ síwájú nàìjíríà ní hmm. tí nǹkan bá wọ́n mú lọ síwájú wa o hmm. àfẹ̀kì pẹ̀lú ogun lẹ́yìn bí wọ́n bá jẹ ọlọ́wà fún òṣèlú ọ̀rọ̀ gbà ló bá jẹ ara òdìbìnrin jẹ ọdún yìí o. Mm-hmm. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe adúpẹ́ ọ̀gbẹ́ni odu ọlọ́run sànyà ajayi samsidin wọ́n kọ àtẹ̀jíṣẹ́ rẹrẹrẹrẹrẹ ìbò gan ni wọ́n fi kọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo mm. tí wọ́n sà ń ṣe náà ni pé kí ààrẹ tètè máa wá nǹkan ṣe sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ o. yes sir. mo kẹ́yìn atọ́kùn wa méjèèjì aláwùjọ àti àjèjì àbúrò àti oníkọ̀ọ́gá àgbọ̀ ọ̀gbẹ́ èdè lọ́dọ̀ ọ̀dọ̀ mi ò ní wá rí tí o ìtẹ̀síbí bí ọ̀wọ̀ àtẹ̀kọ́ ọdún yìí ọdún ọ̀la máa ṣe àìṣẹ́dún ìbànújẹ́ orúkọ tèmi ni aláwòye ọ̀pọ̀ láti ìlú mẹ́ńgò kẹta wa hmm. fún wa báyìí gbogbo tí gẹ́gẹ́ bí wa pé ọ̀rọ̀ máa ṣe fún wa kí wọ́n gbọ̀gbọ̀ kí wọ́n wa ṣe ní agbára ọlọ́run àrùn lógun o ẹ púpọ̀ ó dàbọ̀ o. ó dàbọ̀ ẹ ṣe àdúpẹ́ ẹ àdúpẹ́ ẹ jẹ́ ìkan dondo ká máa fi gbìyànjú àti máa ṣe lọ láàárọ̀ yìí ìkan ṣoṣo hello. hello happy new year o. same to you i wish you the best. gbàgbàrà ọlọ́run ọdún yìí ní ṣàṣehun àṣeyí ṣàmọ́dún gbàgbàrà ọlọ́run báyìí tápà